Again, Quick Media bringing the world closer to your doorstep. This is the update so a ní láti wá dúró de àwọn èèyàn wa tí wọ́n máa darapọ̀ mọ́ wa ní new garage ibi new garage náà wà yìí so àwọn èèyàn other people náà ń bọ̀ update from Ilaro rally lápẹ́ wọ́n ti fi ń update láti Ìbàdàn náà so Ilaro ni a tún wà yìí so ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ jọ̀ọ́ wá ní new garage new garage ní Ilaro báyìí báyìí báyìí gbogbo yẹn máa bọ̀ àwọn èèyàn yòókù wa náà ti ń bọ̀ láti lè baálẹ̀ táwọn náà máa darapọ̀ mọ́ wa so ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi once again Koiki Media bringing the world closer to your doorstep update from Road. today is twenty seventh of August twenty twenty two exactly this is ten eleven so the rally is supposed to start around nine but due to the weather and the rain and some other things that delayed also. Once again, Koiki Media bring the world closer to your doorstep. Keep on and stay tuned to Koiki Media because we'll be giving you updates from Ibadan and also updates from Ilaro because the rally is going, you know, the, rally we hold in that two places simultaneously bele lè bá ṣe ń ṣẹlẹ̀ so ẹ̀yin ẹ̀yẹn wa ẹ ṣáà stay tuned ẹ stay tuned and nǹkan tẹ́lẹ̀ fi support is ẹ̀yin tí ẹ bá ráyè láti jáde yín tẹ́lẹ̀ support is ẹ wà lórí media ẹ máa share ẹ máa bá observe gbogbo nǹkan tó ń lọ yín táwa go rí ẹ̀yin lè rí through the camera and ẹ jẹ́ ká máa wà vigilant ẹ máa fún wa update ẹ máa fún wa information and also tó bá yẹ pé uh, financial aspect ni you can also do that is is allowed and anybody want to support just let us know and we will update you so once again Koiki Media bring the work closer to your doorstep ẹ̀yin èèyàn wa akànnì kásáré wá fún yín ní location ibi tí a ti fẹ́ gbéra ni sódà gbogbo yín náà máa lè wá pàdé wa níbẹ̀ òní new garage la wà yìí new garage so new garage la wà yìí so lára àwọn coordinator wa ní Ìlaró àwọn náà ni wọ́n wà wájú wa tí wọ́n wá gba àlejò àwọn èèyàn wa tí wọ́n bá ń dé àwọn abálẹ̀ náà àwọn kan náà wà ní Sábó and àwọn kan náà wà mẹ́sọ gbogbo wọn máa gbéra wá síbi bíi so ibi náà ni a ti máa bẹ̀rẹ̀ movement once again Koiki Media bring the work closer to your doorstep thank you for joining us thank you we will be coming live immediately we start the movement thank you.